ó sọ àdéhùn tó jẹ́ àpàdé níbo la ti wá àpàdé àpàdé níbi táàtì jókòó máa dọ́rọ̀ ọlọ́mọ ọba tó láàrẹ́ ká ọ̀rọ̀ tó láàrẹ́ ká a jọ tó sàǹfààní fún wa ó sàǹfààní fún wa láyé ó tún sàǹfààní fún wa nígbà tá a bá kọ́ إنه على كل شيء قدير ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ fún wa nípa àwọn mùnáfìkì ọlọ́wọ́ bá sọ ìdésí wọn fún wa nípa bóun ni wọ́n ti máa ń fi àwọn tí wọ́n nígbàgbọ́ ní ọlọ́run ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́ bá ọba tó láàárẹ̀ ga ó wá fẹ́ jírí wa pé gbogbo ẹni ọba wáyé ti ń ṣiṣẹ́ ń ṣòwò nù. owó méjì náà ní ń bẹ láyé òwò àti ṣọ́ọ̀ṣì àdòwò àti gbèrè ìwọn lóbi jẹ́ wípé ọjọ́ àlùkìyámà oníbi ń ọjọ́ tàfọ́ọ̀bùn àtàfọ́ọ̀bùn ìtumọ̀ rẹ̀ ní wípé èrè àtòfò ọjọ́ táwọn èèyàn kan máa jèrè táwọn èèyàn kan sì máa pàdánù al ọlọ́run ọba ní iná lábí iná yàtúlónà ayá iláhi wa akọ́mù sọ́lá wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya yarjuna tijaratan lan tabur. ọlọ́run ní òwò ká ń bẹ òwò aṣíbìrì ní ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń kí alukur'an bá ń kéye ọlọ́run kọ́mọ́dún aládàá yẹn wọ́n wá sí àlùkòrò á ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára wọn látara bẹ́ẹ̀ wọ́n á ti ọ̀fọ́lọ̀ wọn mọ́tò kọ́. bí ẹ̀jẹ̀ ni ti ń ké kùránì tí ò ní kẹsùn. ló sì jẹ́ pé gbogbo kùránì ní ibẹ̀ látàrí ẹ̀ ìrun ò ṣe é kí zaka ò ní ṣe é yọ ẹ̀sìn ọlọ́run ọba ò ní ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ṣe àbá. tí wọ́n á tún kírun wà á ń sàkóso nínú àwọn ṣe fún aláàbìkì wọ́n tún ń ná ń bẹ̀. wọ́n èyí sẹ́ni tí náwó ń gbangba nítorí káyọ̀ lè bá a pariwo ní àlórí. wọ́n ná ń gbangba fọ́lọ̀ ó tún ná ń kọ̀rọ̀. lójú ẹni tí ọba lè náwó ń kọ̀rọ̀ tó yẹ kí àfi gbangba àníyàn rẹ̀ dọ̀wọ́ ọlọ́run. ọlọ́run láwọn àwọn ìyá ọ̀rọ̀ ọdún náà èròǹgbà wọn ni káwọn fẹ́ bọ́lọ́hún ọba dòwò pọ ẹni ọba tí wàá ọba dòwò pọ òní pàdánù ọba fi ní ohun ọlọ́run ọba òkun ẹlẹ́sìn àwọn tí ó pè é àánú ọlọ́run ọba lórí wọn tó lè kú sí míì wàá lòwò táwọn mọ̀nàbìkì ọlọ́run wá fẹ́ sọrú òwò tí wọ́n fún wa irú òwò tó yẹ káwọn ó ṣe òun láti sọ fún àwọn. iná ìlànà náà yàtí lóòna àyà ìlà ìwà àkọọ́rùn sọ̀la bọ́ bá fẹ́ sòwò dèrè àfikún mójútó àlùkòrò àánì àdá ọmọ ní àárọ̀ tó à ń zékiri fàyínà lágùnmù ẹ̀yìn ṣàtàn gbọ̀ǹkà tó bá ní ti kùránì báwo kò ní ráyé gbé tọ́ba wa dọjọ́ gbẹ̀ǹde ó tún fọ́jú alukur'an ká mójútó àwọn tí wọ́n ń kí alukur'an dára tí wọ́n sì ń sílọ̀ wà á kọ́ ọmọ sọ́ra tí wọ́n ń kírun tí wọ́n ń ná nínú ntọ́lọ̀ wọn bá ṣe fún wọn ọlọ́run ló wò táwọn eléyìí ń ṣe owó wọn ò ní pàdánù. àwọn sàábé láyà nígbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá nàbì sòwò orú ẹ̀ rẹpẹtẹ wọn pàdánù anabi ni ma nafa ani maalu misla ma nafa ani maalu abibakir anabi ni owó kan ò sí mi láǹfààní tó rú àǹfààní tó wà abubakir ṣe fún mi sọwọ́ á gbé abubakir àbí òpè ó pè ó di aṣíwájú nínú ẹ̀sìn yìí tẹ́nìkan kò ní bá lẹ́yìn òṣìṣẹ́ tó náà bá fẹ̀ fẹ̀ hàn àwọn kẹkẹ́ ń nù ìsìláàmù tó yẹ kéèyàn máa ti bẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ fún aláwọ̀ àpèjúwe fún nínú àwọn àwa nínú ẹni tó kọ́kọ́ gba islam ó là Abubakar òun lẹ́tọ́ nínú ẹni tó dàgbà bàbá ní ká pẹ̀lú àwọn tó lè ṣe láàfún bẹ lórí títà kẹsàn-án lọ́kọ̀ gbà ṣùgbọ́n nínú ẹni tó tójú bọ́ tó dàgbà tó gba islam Abubakar àkọ́kọ́ kò sí èmi ti mẹ́ tó sì dọ́kun. tọ́yẹ̀ àwọn ẹlòmíín náà ń bẹ nínú àwa nínú ẹni tó kọ́kọ́ gba islam àwọn èèyàn kan gba islam lẹ́yìn wọn wọn nínú ẹni tó gba ìsìláàmù lẹ́yìn lẹ́yìn ní ọmọ rẹ wà gbogbo ẹni tí ó mọ̀ gba ìsìláàmù lẹ́yìn rẹ lọ́jà ilẹ̀ ìsìláàmù àyàfà ìrùbọ́rọ̀ mi nìyí wa gbogbo ẹni tí lẹ́yìn nínú ìsìláàmù tá lọ́dà àti tá lẹ́yìn tá lọ́dà yìí àwọn yẹn ìsìláàmù ọjà wọn á

ìdíyìnà táwọn èèyàn fi máa ń sọ pé anábì ti yàrá olé lẹ́yìn ẹ̀ bí òde ẹ̀ lámẹ́lẹ̀ ọ̀pẹ̀ sọ ọ̀pẹ̀ sọ. nítorí mo fẹ́ lò ń bẹ̀ ní wípé Abubakar ṣòwò tí ò ní sọ́ọ̀tì ọwọ́ àdọ̀gà òkú ò láyé tá anábì fi sọ fún mi pé ọwọ́ àdìyàn lọ. báwọn èèyàn tí wọ́n gba sàtífíkèétì iná láyé bí àwọn àbúlà wọ́n gba sàtífíkèétì iná ọ̀rọ̀ wọn gé tọ́lọ́ náà ti ní sàyà sílá náà àròjọ́ wọ̀ náà gbàgbọ́ náà ti ní ọwọ́ náà ìdí tí jújà síláàmù rẹ̀ bọ́ omi ó sì wódò lọ òṣìṣẹ́ ìkó láyé lórí gbàkàtì wọn náà gbàkàtì àwọn bákìrì náà wá gbàkàtì òun gbàkàtì àlùjánnà wọn gbàkàtì àlùjánnà tiẹ̀ sàtì èkó làwọn fẹ́ gbà sàtì eléyìí tá a gbà irú òwò tá a bá ń ṣe náà ní ọ̀fà. ọlọ́run ní àwọn ohun kan bẹ èyí pàdánù tó yẹ máa ṣe ó ń lówó kíkó sí ọlọ́run. òun ni owó mímọ akírun fọlọ́run òun ni owó mímọ anáwó sójú ọ̀nà ọlọ́run bọba tó láàárẹ̀ ga owó ní mùsùlùmí nù. ọwọ́ owó táwọn àwọn náà ọlọ́run kò gbogbo àwọn tí sọ fún yín látòkè láti wàmínà náàsì máa ń yà kúlù àmàna bìláàlì wàmínà yàwó mẹ́lẹ̀ àhìrì wà máa wọ̀n bí wọ́n. ọlọ́run ní gbogbo wọn pátápátá kù láàríkà àwọn mọ̀nàbìkì. wọ́n wà á sanwó rẹ̀ wọ́n àfi nǹkan míì sanwó rẹ̀ bìlùdá ọ̀nà àmọ̀wọ́ ìsanwó à lọ sànù wa o. Ulaika alladhina ishtarawu ad-dalalata bil-huda. Àwọn onímọ̀ ti sọ pé àdéhìí àti àlèhùdà àti dọ̀làlà yìí àfàrò ènìyàn máa rí. Kí lọ́lọ́wọ́ bá wá lo ìsàrọ̀ sí ọ̀rà tẹ́bí sílẹ̀ àlàmárà àbí bẹ́ẹ̀ kọ́ sí. ọjà kára su kára ẹwà kára ta á sì lè ta àfọwọ́ nǹkan méjì tá àwa fọwọ́ ọlọ́run bá wá lò sí fún. àwọn onímọ̀ ní gbé nítorí bá a sì wà yìí bọ́ ọ bá ní ẹlẹ́mìí kan bẹ tó fẹ́ rà fọdún ẹ̀mí ìlú lára rẹ̀ kí tó fi bí òjijì kò ní í sí tó bẹ́ẹ̀ ni àyùbẹ̀ kọ́ tí nǹkan tí wọ́n bá ń bẹ ẹ̀mí rẹ̀ yóò sọmọ àbí òní sọmọ bí ẹ̀mí ẹni ọ̀fẹ́ rajà bí ìsọmọ ńlọfẹ́ rà lọ́fẹ́ kólé lórí bẹ́ẹ̀ lẹ́mí wọn ti sọmọ àná tó ti ta ìmọ̀nà sí ìdí inú tọ́lọ́ wa fi lọ ìṣàrọ̀ ìṣàrọ̀ dọ̀ọ́lá ẹ̀lága lè sọ́dà àwọn ara wọn náà ni ẹ̀ ti di pé àti mú owó láti fi ra nǹkan sọ̀rọ̀ wọ́n ní irun mú lówó kò sí ẹ́ bó ti jẹ́ pé èèyàn ó ti wàhálà kó tó rówó tán wọ́n tó wá rówó ọ̀hún wọ́n tó kó ìgbà lọ ọjà kí ni wọ́n lọ rà wọ́n lọ rà nù. ọlọ́run ní wípé àwọn àwọn àwọn àwọn mùnáfìkì wọ́n sì mànà ẹ̀sìn ọlọ́run wọ́n sì gbà wọ́n wá dàdọ́kàn wọ́n dà ń ta wọ́n wá lọ gbé ta wọ́n yọ kúrò lọ́kàn wọ́n wá fi àánú wọn ti pààrọ̀ ẹ̀. ọlọ́run ní nítorí bẹ́ẹ̀ fàmà rọ́bì àti ìjà àrọ́dù ohun owó tí wọn ò ní lérè owó tí wọn ò ní lérè ọlọ́kọ̀ wọn sọ wọn múra jù. àfi ká ọba dáadáa oríṣiríṣi làwọn èèyàn dá láyà nígbà Muhammad sallallahu gbogbo àwọn tó lérè àwọn èèyàn kan wọ̀ dúró Màdínà ńjọ́ kan lójú ẹni tó bá rí wọn ò lè síjú wò wọn lójú ẹni tó bá rí wọn ò lè síjú wọn àìsàn burúkú ní bẹ lára wọn bí awọ bí nǹkan kan ní ẹnso mọ́jú wọn àrásọ wọn yàtọ̀ ànábì rí wọn ojú ànábì pọ́n àìsàn títún wọn bẹ lára wọn wá tó lọ́tọ̀ ànábì sọ̀rọ̀ lálẹ́ wọlé fún wọn ní kó yá kí ní àwọn ará fún táwọn èèyàn ti yọ fún dàkà ẹ bá wọn ẹ darí wọn lọ tí wọn bá dé bẹ kí wọn fún wàrà.

làwọn bíi inú àwọn onímọ̀ fi sọ yìí bí wọ́n bá ń fúnyàn ní sọ̀rọ̀ àfúnmi mo ní tó ń dá yẹn láàmú torí kíní inú àwọn aláwọn olùkúwà ànábì ni ànábì ò sì fẹ́ nìkan mú síwájú wọn lẹ́yìn wọn kò tó ní kẹlòmí ọlọ ọmú má nínú tẹ́sí wa mọ̀ kí aláwọn olùkúwà ni wípé bí wọ́n ti mú tẹ́ni tí ń ṣe wọn lọ àkóso kò ká ti máa ṣiṣẹ́ kù sọlọlọ àlewàṣà tó yẹ kí bóun ní múra ìwé tìǹtì tí ó sì máa lọ ẹ̀rí àdánwò wọ́n mú tán ní tí ń ṣe wọ́n lọ tán àwọn tí wọ́n darí wọ́n lọ bẹ̀ wọ́n ti para ẹni tí wọ́n ń sọ ìbítà nẹ́bí kẹrin sí wọ́n ti pa egun ti dára wọn yóò pé egun ti dé egun wá dé òwò tí wọ́n bọ̀ lọ́wọ́ bá ti máa rọ́bì hajj dáhùn tó wọ́n ní ara wọlé. wùlọ́ọ̀.

هدي إيه لو إن الذين يحاربون الله ورسوله يتفاعلون ويسعون في الأرض فسادا إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا wàláwò ti ta àfihàn ní abáàbò náà wọ̀ inú bí ọlọ́run ọlọ́run tẹ mọ́tò aláàbò fún wa àwọn eléyìí sígun sọlọ́run ni wọ́n sígun sẹ́sìn ọlọ́run ọba wọn ò gbóore fún gbogbo ẹni tó bá ti wá sígun sọlọ́run tó sígun sí ẹ̀sìn ọlọ́run ọba ọba tó láàrin ká tọ́wọ́ yín bá bà wọ́n ẹ mẹ́ni ẹ jalè ẹ gàn lọ́wọ́ ẹ parú wọn ni wọn lọ́ọ́ fi jẹ́ pé nínú Islam nínú sẹ́lẹ̀ àwọn kò tó àrùn tóró èyí sọ kí wọ́n ń jalè àgọ́lè lọ́wọ́ wọ́n máa ta wọn ni ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n sì kó sọ́lọ́ wọn bá tí wọ́n sì kó sàǹdẹ́bì wọ̀nyẹn sẹ́ àwọn náà fi àrùntì ọ̀sáàdà tí wọ́n sì ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ innama jaza'u innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu ẹ̀sán wọn ni pé ayọ̀kọ̀ dálù ẹ̀pá wọn ni a ó lù sọ ìlàbù tàbí kẹ́ ẹ̀ kan wọ́n sí alóore ẹ̀ kàn wọ́n ẹ̀ bí wọ́n sí alóore.

kí wọn máa járì kọgbọn fún gbogbo ẹni ọba rí hàn kìí sàgbélébù tẹ bá ní kẹkàn wọn rẹ yín náà ṣe kọrọ ọrùn pàgbélébù ń bẹnu òjò sàgbélébù àwọn tí wọn di àwọn ní àmọ́ bíi tí wọn ti rí ẹkàn wọn nìkan àríkọgbọn ẹkàn wọn sá lórí alórí ni wọn pè é ẹ wá di kan tó ga ẹ wá kàn án mara rẹ gbogbo ẹni wọn bá kọjá bẹ fún wọn ni ẹ ẹ sọ báyìí ẹ bá tó wọn ni kí á kí á ní ọ̀sẹ̀ yìí ìyàn àdúrà kan ẹ̀rọ ọba tó débi náà bá ṣe irú ẹ̀ ni ó lè kàn mí mọ́ta ń dà fáwọn. àwọn olùkọ́ tọ́ à àyìnbíyìn wà arjuluhum min khilaf bẹ́ẹ̀ bá ṣèyàn ẹ̀gín alọ́wọ́ ọ̀tún ẹ̀kí ẹ̀sìn òsì wọn. ọwọ́ tí wọ́n fi ń ṣiṣẹ́ ẹ̀kú ẹ̀hán ẹsẹ̀ tí wọ́n fi ń rìn lọ bí wọ́n ti ṣiṣẹ́ ẹ̀kú ẹ̀hán kí wọ́n wá jókòó kalẹ̀ ká má lè ṣe tẹ̀lé wọn ọlọ́ni bá alìjàlá mú mọ́kìsí òun fè lónìyà ẹ̀yìn lè ta ní ẹsẹ̀ fún àní ẹsẹ̀ kó máa jádòdò ti fún aláyé kójú wọn máa tì wọn kó ń sẹ ẹbú ni wọn àwọn sòwò sọọtù wàhálà ohun ìlà àfẹrẹsẹ àbá òun àwọn ọlọ́dún ilé ìyá tí nínú ọdún ẹ̀fí jẹun tí mo ní ẹ̀fí jẹun wọ́n ń bọ̀ wọ́dọ̀ mi ìyàtọ̀ kàṣẹ́ ara wa ń dúnìyàn. ìyá ńlá ọlọ́mọdé wa yá tọ́lọ́wọ́n bọba tó láàrẹ ọlọ́run ló tóbi jù kò sí tó tó tọ́ba ní ìyá bá tóbi ọyọ kí wọn mọ̀ pé ó fún ogé ń dín yá o ọlọ́run nípa máa ha láti kàlámù fẹsẹ̀ òfin dúnìá mo ti kú wọn bẹ́ẹ̀ mo ti mo ti mo fẹ́ mú bẹ́ẹ̀ ni ẹ ká lé wọn ká lé wọn kú lórí ilẹ̀ à ń bọ̀ á dì bẹ́ẹ̀ sọ́ọ̀tù máa ń yà ní á dì bẹ́ẹ̀. ọ̀bá mi ti nà. á dì bẹ́ẹ̀ lágbára ọlọ́run kọ́dà àti akúrí nínú àáfà nínú ọ̀sìn tó yẹ pé ó tún di àkùrọ̀ àyíká ó parí ó bẹ̀rẹ̀ ó tún tuntun ó tún bẹ̀rẹ̀ bí ẹ̀mẹ́ta ó tún di bọ́ọ̀lù ọba ọmọ ọdún tí ìbá ti pa ọlọ́run mọ́ ìgbà tí ó tún torí kò dàgbà àfa Jaafar bọ́lọ̀n bá kẹ́wọ̀n sheikh Jaafar ẹ̀mọ́tò sheikh Jaafar sheikh Jaafar àfa Dawud tafsiri ní Nàìjíríà yìí o kò fẹ́ ṣe kò fẹ́ ṣe tó bá ti gbé kì í ṣe èdè Haúsá ní àfa àfi ṣe tafsiri gbogbo Nàìjíríà ni ó sàǹfààní nínú mọ́ àfa àgbà ni wọn bọ́lọ̀n kọ́ bá kẹ́wọ̀n Kùránì ti bẹ́ látàrí mọ́tò dúró wọn kírun ọwọ́ àwọn Boko Haram yìí náà bọ́ mẹ́rin tọwọ bọlọ àwọn tí wọn bí wọn ṣe kọ́kọ́ yin àfáǹbà lórí kíni bá sùhánà lálàbà tí wọn bá bọ ọmọ yorùbá lórí o sùhánà lálà lọ a lọtọ káfúró káfé lókè lọlọ àwọn èèyàn tó àwọn èèyàn ti gbìyànjú àti mú àwọn tó yìnbọn bẹ yẹn ti yọ sùhánà lálà wọn tó tún mí sí lórí mi sàn. àwọn èèyàn fẹ́ mọ̀ torí ẹ tó sáfù ni wọ́n jẹ dọ́ńkì rùn ni jẹ wà ló sáfù wọ́n jẹ wà ló sáfù ẹ bá tó sáfù ni yóò fi mọ̀ kí aburú bẹ́ẹ̀ bí àṣejù nínú àwọn burú yìí tó kú ti ní o àgbóyè ká máa lè yan gbogbo àwùjọ kéèyàn gbogbo àwùjọ ọjà àfẹ̀yìn nìkan yẹn ti bẹ̀rẹ̀ àwọn àwárí kun náà kókò lé ní kókò lé ní wọn lọ dájú sọ́kọ̀ wọn inú bí jọjọ kéwàá sóbìnrin kan bí Aisha lè ó ní àhàròrí yàtọ̀ àǹtí sára àwọn àwọn tí wọn sá lọ àhàròrọ sára àwọn ìwọ náà ní. àwọn ní ara àti ìgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni a kọ́ sálọ gbogbo ara wọn náà sákòlè àbí wọn sákòlè gbogbo ẹni tí bá ti máa isolate tí ò ní bá gbogbo èèyàn sí wọn fún ra isolate ara wọn síbi kan wọn bá bọ̀ nù. gbogbo ẹni tó bá fi ń gbé bèlè nílẹ̀ lẹ́yìn mi lẹ́ni ọjọ́ sì yìí aa ah, àbúrú bí bí a ti máa bẹ̀rẹ̀ lọ lẹ́yìn mi àwọn àdìgbò ni mo dà ní mo jẹ́ sí gbogbo ayé ni ọjọ́ sì yìí ó ti ṣe fídíà ó ti di kébìrì ó ti ṣe fídíà ó ti àdéhùn lánàá ẹni kan dà lọ ẹgbẹ́ wa gba àdìgbò ṣe mùsùlùmí mọ̀ mo jẹ́ àgbo àdìgbò ti pè dáwọ́ àdìgbò ọ̀bà jẹ́ mùsùlùmí ní mélòó ni wàá jẹ́ mùsùlùmí mọ̀lẹ́ni kan ti ṣe mùsùlùmí pé ó ti kó sí kíní kan kó ní à ah, àwọn ní kó ẹni ọ̀sọ́ bíi ti igbó tó ti kó sí tó kó sí ta fọwọ́ wà wáyé ayé òní kó sí nǹkan kan òbí ọ̀dà wó lọ sí nǹkan náà àbá ó ní mo kọtíra tó lé two hundred ẹ wá ní mistake wà mẹ ah mo kọtíra ó lé three of two hundred ẹ wá ní mistake ní mistake mẹ ah àlé two hundred ẹ wá ní mistake wà mẹ kò ní mẹ nǹkan mi ti wọ̀ gán sọ tó ti ti ọlọ́kọ̀ wà láì tóbi rẹ̀ kọ́ sáánù ọlọ́kọ̀ láì tó wà burú ju ti àwọn ọ̀dọ́ náà wọ́n pọ̀ ju ti ìtàwọn sọ ọ̀dọ́ yìí ni. ìdáná fi ní ọ̀rọ̀ àwọn èèyàn ní yé máa da ìgbà tó bá ṣe àwọn àgbàlagbà ní wọn lẹ́kọ̀ọ́ unfortunately abára wa láwùjọ bíi tí ti sí mà lọ́dọ̀ àwọn àgbàlagbà wàhálà dé àmọ́ àwọn oníyìn yẹn bá gbé nǹkan mi wà lọ́yọ̀ ẹ̀jẹ̀ ni ẹ̀kọ́ lè tó bá àwọn yóò sì yẹn jù. ìgbà wà sáyé sí ẹ̀jẹ̀ fọ ẹ̀jẹ̀ fọ alẹ́ nìkan àwọn èèyàn fi ń pa ẹ̀jẹ̀ ẹnìkan wà pẹ̀lú ṣèkà tó àná bàbá wa bàbá máa ń sáré ní bá wa mọ́tò gan máa ń sáré gan ah, ẹni àwọn sọmọ fi eré yìí ti ń kọ̀ jù ìlọrin ah, lẹ́lẹ́ ti ń pọ̀ wọ́n ni ṣé ìlú bá ti ní fatuwa kan wípé kọ̀ dáa kéèyàn máa sáré kéèyàn máa fi mọ́tò sáré tán ṣíṣàlù àti wípé fatuwa ẹni tí ọba máa kọ wà lọ́sọ̀ fatuwa ahadu ìfútiya mọ́nlá mi jáde fáńdà tó fatuwa ẹni tí ọba máa wà kí wàá bó ti wà jù lórí ju wọn fọ. ẹni ẹ wá sọ ma pé kò gbèrò ah, sọ fún àkùnrin sọ fún tó bá di ọwọ́ ti bá àdìsá ọdún kan sọ fún onímọ̀ sọ́mẹ̀ tó bá ti wà mọ́tò lọ. ẹ wà mọ́tò lọ kàmílẹ̀rì bẹ̀ tí ọ̀pá ilẹ̀ ìdàlà ẹni yẹn wá rí sẹ́kùn ọba sọ wá ní pé ọ̀rẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ ti làwọn méjèèjì mo mọ̀ rí sísá ń sáyé yé tí a ń sáré mo wá sọ máa ń fẹ́ sọ fatuwa pé kọ̀dá kí ọmọ kí ó mọ̀ kọ́ wà ní. ní fájú ẹ̀ ń jẹ́ ọmọ kọ́ wà ní ẹ̀sán tí wà bọ̀ sọ bàbá ni ah, fájú wa jẹ iná fájú ẹ̀ ń jẹ́ ọ̀sán ìdájọ́ díyà yìí ilé ìgbà tí ò lò tí ìdájọ́ díyà ò ti tẹ̀lẹ̀ sí ni pé lọ san owó ọgọ́rùn-ún ràkún mi ìlójú ọgbà wọn pé. agbára ìdàlódé ti ọ̀dọ́ ìmọ̀ fẹ́ hẹ́n. one one zero nù èmi náà máa wá nọ́ọ̀kà òtún tuma fi ní ara wọn ẹ̀rín ọ̀dọ̀dọ̀ ilé àníyàn náà dá àníyàn náà dá ọlọ́run kọjá níyàn dá o ti dà pọ̀ wá sí ntí ń dá wàrà ntí ń dà ti fọ́ pọ̀ pọ̀. ó wá kó bá a ṣe yá tọ́lọ́wọ́ sì ti ó tó àjẹ fún kálukú wa wàláì tọ́lọ́ ń bá tó yàn téèyàn bá rí tuntun òní wẹ̀ lómi òní ní táìmù fún òní ní táìmù fún ọlọ́run fọwọ́ láti ẹ wò ọkàn ya lọ bẹ̀ ní. ọlọ́run ọba ní pé owó wọn tí wọ́n sì ò ní lérè ọlọ́run ní kò jẹ́ kòkòrò mérè kankan wá fún wọn bí èèyàn ọba fẹ́ ṣòwò sọ́ọ̀tì àti kó dìrọ̀ mẹ́sàn-án lọ́wọ́ tẹ́lẹ̀ gbogbo owó ní àbá ṣe láyé wọn ní àdínní kan ti ń jẹ lọ́wọ́ ọ̀rẹ́ nìkan ń tọ́jú wọn a sọ fún kí mọ́tò tí wọn ó ní gbogbo owó ló ń ṣe síwájú kó tó bẹ̀rẹ̀ ọtí títà yìí kò sówó tó ń ṣe láyé kò jẹun lọ́wọ́ ó ń bẹ̀rẹ̀ ọtí náà lọ́lọ́ bẹ̀rẹ̀ ìgbìmọ̀ ìgbẹ̀yìn rẹ̀ náà wá ní pé kò ní í lérí gbẹ̀yìn náà. ọlọ́ni wa máa. wọn tí wọ́n ti kò eléyìí wọn ní kakọ́ ọ̀hún àtọ́rọ́ náà mà wọ́n tún àwọn tí wọ́n ti náà ọ̀gbàrà ọ̀gbàrà ọ̀gbàrà ọ̀gbàrà gazọ́tò tàbí ọjà púpọ̀ láti ṣàlàyé aburú mọ̀nàbìkì bóyá àwòdìdì ọjọ́ kan tọ́lọ́mbà kádàrà á sọ̀rọ̀ gazọ́tò tàbí ọkì fún wa. táà nábì ó dé láwọn ìfẹ́ máa lo fún làwọn èèyàn sábà dé wàmí ni máa ń lọ bá ń lé wa látà àwọn máa ń lọ ní hàn ìmọ̀ ní ti ti dára tí wọ́n ra sọ́dọ̀ àwọn obìnrin wọn ò sì ní wọ àsọkásọ wọn máa wọ̀ tá a bá wá rìn láti ibi tá à ń lọ ibi tá a ti jà á dìrì tí ó ti bẹ̀ tó sùn kan tí n ti súnmọ́ bí tí n ti rí ìyàwó tí n bá wá dé bẹ̀tọ́ tí mo rí rírì kúrì àrẹ́bí tí n bá ṣe nǹkan ìwọ lọ máa wò ìtumọ̀ rẹ̀ nù. ìbánilé jọ̀ǹda mi jẹ́ njókòó lé wàlá tàfi ní mọ́kòmí ti nàbà mi. torí pé ti bá rí àwọn obìnrin àwọn tá à ń lọ bá jà ní mara tó sọ ara rọ àlejò àdúlé <laughs> àwọn òpùrọ̀ wàmínú wọn yà kó lọ sálẹ wàlẹ àtàkùtì ní oníbi jẹjẹ géètì iná fìtínà lọ́lọ́run pé fìtínà Ọlọ́run bá lò fẹ bọ Ọlọ́run ló fún wàhálà Ọlọ́run ló fún sínà sọlá àtàkùtì ní bọ́kú bá mi tọ́ wà ní lọ sí bá bomi olómi mẹlẹ ìwọ lọ bá ṣé yìí yọwọ àgbà àlejò ní dúró ńlẹ ṣùgbọ́n Ọlọ́run ní àlàáfíà fìtínà sí sákọ̀ọ́ eré ìbú díẹ̀ ń sáà fún ìbí ẹ̀wọ̀n sọ̀kúsì kí ẹsẹ̀ pé ọkọ̀ wọn lẹ́sẹ̀ àbójì yàn láwọn wọ́n ṣubú sí mi sákọ̀tù lọ́lọ́wọ́n bá lò kí wọ́n ṣubú sínú rẹ̀ wọ́n sì tẹ̀lé. nípa kò sí àwọn yẹn bá sàn dídélé ìbá dé ànábì tí ìbá tẹ̀ wá ní mọ̀ làwọn ọmọ mi wọ́n wẹ̀ẹ́rẹ́ oko mi náà ti ti bá àbárò ìyàwó mi sì lé dókòrò kò sí táwọn ọmọ mi ọ̀jẹ̀ ànábì òní tó ń lé kálukú sáà wá mú oríṣiríṣi àzárò wa eléyìí náà ó di ànábì kíníkan ṣe kíníkan kankan ànábì òní tó ń lé àwọn èèyàn kan wá ń bẹ àwọn náà múra fáwọn ológun òun ọ̀padà lọ. ìgbà tí wọn wá padà lọ anábì wá gbogbo dín ọlọ́run fún anábì lòun ṣe anábì wá gbé wọn kọ̀ọ̀kan kí ló dé ọ lọ́ọ̀dọ́ padà ń gẹ́tọ́ kalẹ̀ fún anábì anábì àyèmọ́rọ́ wọn pa ọmọọmọ bí ànábì sí wọn. àwọn mẹ́ta ẹja sọ ọ̀rọ̀ yẹn dídọ́ mi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọ̀parọ́ torí pé kò sí nípa bùlẹ̀ mi tiwọn wọ́n sọ òdodo fún ànábì bínú sí wọn. ó bínú sí wọn débi kó ní mùsùlùmí kankan má bàa sọ̀rọ̀ wọn ó bínú sí wọn débi wípé oníkàwọn àyàwó wọn yẹra fún wọn kí wọn má gbàgbọ́ fún wọn. a ó lè láti jẹ́ mùsùlùmí wáyé ṣùgbọ́n ọlọ́wọ́ bá la wọn ọlọ́run sọ tútù bá wọn kalẹ̀ láti sánmà ọ wá ti sẹ́ǹdì lórí àwọn àtibí ọlọ́ni wà mí máa ń ṣàwọ́lá fún mi lẹ́lẹ́ arọ́ bí múnà fi kúnà ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ yín tẹ́ rò pé àwọn èèyàn rí ń bẹ lọ́dọ̀ yín èèyàn fún pọ̀ o àwọn mìíràn bìbí wà mí ní àhẹ́lì ìmàdí nẹ́ẹ̀sì nínú àwọn kéde iṣẹ́ ìṣàwọ́lá fún mi ẹ bá wọn àdúgbò kéréje kéréje sí mẹlẹmẹ nínú ẹ̀yin lẹ́yìn jọjọ ń dín mẹdínà àwọn mọ̀lẹ́bí kí ń bẹ nù yín Ọlọ́run tó ń bọ ó ní mẹrọdù alẹ nìfà nìfà kù wọn ti kọjá làgbègbè yẹn yà wò ní tọpọlọ rẹ sọnù ni Ọlọ́run yà nẹbi ọmọ wọn sì bá wà mọ wọn. ìyá wọn wọn ní jẹlẹ kan sọnà àdúgbò wọn mọrọ táyì ìyá ẹni tí wọn dé.

mo ti sọ fún wa mi bá rẹ tó wá bá anabi sọ lálẹ́ ọsàn anabi sì ní kí lọ́lọ́run sí lọ́rùn yẹn lébi o anabi ní irun márùn ó sì ká gbé ọkà gbé fún anabi ní ìṣèjú bá lọ. tó o bá ti ṣe léyìn náà ọlọ́wọ́n bọ́ ọlọ́wọ́n bọ́ kí ọ ń yìn ṣe léyìn nítorí pé káwọn bá ṣe jù bẹ́ẹ̀ lọ. a sì rẹ́ ní tó sọ fún anabi pé inú irun márùn yìí lè kí ju méjì lọ méjì ní màkì tó ti tó lọ kí méjì tọba kí bó ti yí ó kì í wọn ní sọ́kùn tí ó fi kì í o. wá bá bẹ̀ pé wo irun méjì lèmi ọmọ irun méjì ti àti Islam yẹn ẹ̀bẹ̀ yẹn yẹn àti nàdájì àti ká dáadáa ká máa hana ká máa háyà ká máa hẹ́sì ọlọ́run fún yẹn ká máa gbà lọ́wọ́ ẹni ó wù wá ti ẹja sọ̀rọ̀ à ń bẹ̀ fàmà rọ́bì ìdá rọ́tù wọn ọlọ́run ló wò táwọn ọmọ náà fi kì í ṣe kò mú èrè kankan wá fún wa. wà á máa ṣá lóòrùn dání. ọlọ́run síbẹ̀síbẹ̀ náà wọn ò tún mọ̀nà. màsálùmọ́ kàmáfàlì sáwọn kọjá náà rọ. fàlámà àdán àti. ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ọlọ́run wá ló wọ́n ṣàpèjúwe wọn fún wa àpèjúwe wọn ó yẹ ká máa àpèjúwe wọn ọlọ́run kọ́ mọ́ bí a kú ọlọ́run sànù Oran kon nou kon moun ki di di, pek kon nan moun ala chokeri, mou ala ki kwa li moun ki la mèlè yon pek, ki a man komponjiman an pek, se kon yon kwa man pek, se kon yon kwa man papek. Souten, e li yon la la, ki a ki, pou enke tou wate ki wite ki di, ki wane kan moun la la pou. Tou wate yon ki a man an, pou yon kan nou chekte a pek, pou yon kwa la la pou, yóò jọ sọ̀rọ̀ mà táàbí ní ìjọra wà fáwọn àwọn sáájú ìsìlámù náà lọ́ba ni ọ̀rọ̀ ọ̀gá náà lórí àdéhùn ìdílé tó wà ní ọ̀dá yìí. ẹjọ́ bá ní àṣẹ sọ́ọ̀tù náà bí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kàgbà ní kọ́lọ̀ kan tàbí àtẹ̀lẹ́sọ ìṣàbí ìṣàjà àwọn méjèèjì wọ́n sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀. lọ́wọ́ ayé tó ní kí ìwà nípa tó wọ́n wọ́n ní ìyẹn lọ́ta wọ́n wọ́n jẹ́. lọ́wọ́ ayé kékeré tó ṣẹlẹ̀ lábẹ́ ẹ̀gbọ́n ṣáájú àti ìyàwó àwọn ọ̀rọ̀ ẹ̀ tó lẹ́yìn táwọn àgbẹ̀ ọlọ́run wà lọ́wọ́ yá kí ọlọ́run òtò wa tuntun ní ìwé alẹ́tẹ̀lẹ́ ayé ara ni àbúrò ìpàdà ẹ̀mí nítẹ̀lẹ́ ìjọba tàbí ara ló tẹ̀lé ìṣẹ̀mí ìtọ́wọ́ yẹn ní ìṣẹ̀ arọ́wọ́ kẹfù lórí bàtà ìṣẹ̀mí lọ́wọ́ káwọn. Nàbà ìṣẹ̀mí ìdáyé làwọn ọ̀dọ́ ìṣẹ̀mí àti ara yìí làwọn ọ̀dọ́ sálàyé ara ni. Ìdòkìtì díẹ̀ ẹ̀mí yẹn ó tẹ̀lé. torí pé lápòjì ọmọdé mẹ́rin oyún òyà rẹ̀ ẹ̀mí ti dára rẹ̀ gbáà bụ bó ti wà kò tẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ torí bá ti rà ẹ̀mí ti wà rẹ̀ kọjá àkókò ọjà sára ìyàwó rẹ̀ ní bẹ́ẹ̀ torí ọba jẹ́ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀mí mẹ́rẹ̀ lọ́sùn mo ní pọ̀ ara nígbà bàbá rà rẹ̀ yẹn bá bọ́ọ̀lì eléyìí òní ṣubú àti ìdàgbà gbogbo ìdá wọn ò rí dára yọ bẹ fún àwọn òní òní tó wá wá jẹ ẹbí lóko lára rẹ ẹbí ló ń yọ ọ yọrọ ẹbí àwọn àti wọn ti jẹ inú ara wọn ti kẹ ìdíkì ló ń tẹwọ ọba àti ló ń tẹ bẹ́ẹ̀ náà ìdíkì bí sẹbi yẹn máa wà ara rẹ tó bá ní ẹbí wọn ti tẹ ó sì lè lọ wà ọ ليلة عرب مع القدر ما لا لا القدر هو أنت مثل ما تعلم لا يبكي أنت من جودة والمسكين ملايا وسلم Yóò lóòótọ́ kábàtì òṣèlú ṣàkóso àwọn ẹ̀rí kọ̀ ọ̀kan tiẹ̀ wọ́n ti sẹ̀. ìgbà bí ẹ̀rí yóò ti sẹ̀ wọ́n ti dé ẹ̀rí yóò ti sẹ̀ sí ìnà pé ẹ̀rí yóò ti sẹ̀ fà ìnà pé ẹ̀rí twenty one ẹ̀rí twenty nine náà kú. ìlànà pàtó pé tó lọ́la bí àti omi ẹ̀ kì í jẹ́ àsìkò kan náà lọ́wọ́ ọdún mi ò lè tẹ̀lé ìṣẹ́ ọdún mi ò lè tẹ̀lé ọdún ní olè twenty five ọdún ní olè jẹ àdínú àwọn àbọ̀rọ̀ jẹ́ àbẹ̀ jẹ́ òní àgbọ̀dá ṣe kàtà ní àwọn àbẹ̀ ṣe bá ti fẹ́ wọ́n rẹ̀ jẹ́ àbẹ̀ ṣe àwọn àbàmì ṣùgbọ́n ilé ìtọ́ lálà bí àti wọn wò ju àyà wọn ní wípé ìdí ìsọfúnni ọdún bá àti lọ́dà níbi sọ pé àwọn òṣèré ìdí ìjà ọlọ́run fún wọn àìkú ilẹ̀ ọ̀sẹ̀ àgbọ̀mọdọ́ náà àìmí sọ̀rọ̀ ìwé òun náà mọ́mọ́ ìgbéyàwó ti máa máa wọlé ìdílé lọ́dọ̀ náà ṣùgbọ́n mà lẹ́yìn tó o sì di ìwé ọlọ́run bá ti ṣe bẹ́ẹ̀ nítorí kájúgà àbójútó ìgbà àdàkà àdàkà bá mọ̀ ọjọ́ kan ní ọjọ́ ìkó àásùn àwọn àwọn àlọ́jọ́ kan ṣoṣo. lẹ́yìn náà lójú àwọn lẹ́yìn àti ìkọ́jú ìlú náà ẹ̀rọ àwọn àbọ̀ ẹ̀rí pé abẹ́ẹ̀dì lẹ́yìn àti ìkọ́jú ìyàwó àtàkù òwe. ó yẹ ká ti máa ń tọ́ abẹ́ẹ̀dì wa wọ́n ti wọ́n ti ṣe kó lọ́dún ti máa ná òṣì láyébà òṣì ọlọ́run kò là ọlọ́run ní ìgbè mú wa sí ti sọ̀rọ̀. Thank you.

tó tí wọn ìdí àwọn ọba káyọ ìdí àwọn ọba ìdánù méjì nínú kéèyàn wà wá sí i yóò fi ìdá lọ èyí ti kéèyàn wọ ẹni lọ wá pàápàá tó bá gbọ́dọ̀ bẹ̀rẹ̀ náà tó wọn ti fi ìtayà lọ lọ́wọ́ ìkéèyàn wọ ẹni lọ sí àwọn àṣìṣe ìdánù tó kọ ọjà ìdánù rẹ tó bá wọn sọ̀rọ̀ yìí ló dá ẹ dáhùn yẹn láti bá wọn sọ̀rọ̀ lọ tó bá wọn sọ̀rọ̀ lára ìyẹn kò ní lè dé ìṣe pé yẹn náà kọ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní yàrá tó Rárá ìwọ yóò ọ̀rọ̀ lórí ìwádìí láwọn àpá àti ìmìnira. Kéèyàn mú àpá o. Àti èyí táwọn ni à ń bọ́ yẹn. Tó bá ti pé bá àti kò sí wàhálà ìgbé yẹn mọ́ta. Rárá nígbà wo ti wá ìjọba ẹgbẹ́ lé nínú ẹgbẹ́ mi wà bẹ́ẹ̀. Ìdájọ́ ìjọba àti ìjọba ìjọba àti ìjọba. yóò wà pẹ̀lẹ́ èyí tó ti wà lọ́wọ́ àwọn ẹlẹ́mìí lè wọ́n ti wà lọ́wọ́ ẹ̀ lórí. láhàlà ọ̀hún làwọn ò máa kìí ṣe bó ti yọ ká àwọn láàbò ìyẹn kò sàlàyé fún pé kìí bó ti wà ní ọkùnrin àná ìwà ayé àkọ́rọ́ àná ìwà mímú mú ìyàpò ìjọba ìyẹn kò sàlàyé lọ́rùn ìlà làbò ìlà èyí ti fara bí àdìsọ̀tò wà lọ́kà kẹta lẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run rọ̀.